kò ní dọ̀la eléri ibú wo ní gbéyà yín. eléri ibú wo ní sọ̀rọ̀ dání. abọ́kúmọ́kú wa nùnú mọ́ lọ wo ní gbéyà yín. eléri ibú wo ní sọ̀rọ̀. èmi lélẹ́rìí ibú pọ́nyà ń èmi lọ́mọ mi ṣe fún ọ. ọmọ mi. ọmọ tó dùn. ẹ mo pè é pé mo fẹ́ fẹ́ ni ó sì bú mi mo sì bá a wí. ìwọ bá ọmọ mi wí. ọ̀rí èèyàn méjì mẹ́ta pè ọ́ nínú ìlú ìpè dèdè bí ọmọ yìí ṣe jẹ́ láàrin ìlú ah! ọmọ ti kọjá yìí rẹ ah, ah, ìwọ ẹ̀yin ẹ̀ṣọ́ mi o ṣé kò sí ẹ̀tù lẹ́wọ̀n. ọmọ ọlọ́ràá mo ò lè dákun nítorí ọlọ́run ọba. Àyìndé. ọmọ ọlọ́rà mo lè dákun mo bẹ̀ ọ́ ni ọmọ ojúgbélé yàn gba kọyọkọtọ ọmọ ajá mi ṣe kulu ajá bá mi lọ́lọ́kọ̀ nímọ̀dé kulu mi gòkè ọ̀rà. ló wálé ajá mi ò rí lé wá ìgbà tájà mi ò wálé kí n fi ìdẹ̀gbẹ́ ọ̀la ọ̀ra mọ̀ ọ́ máa pààyàn ọmọ ọmọ yẹ mo bẹ̀ ọ́. ìjọ ọjọ́ nǹkan tí mo gbọ́bọ̀ kò ní láìpò nímọ̀dẹ nínú ilé bàbá rẹ̀ mo pé ìyá kíní ṣẹlẹ̀ tán ìbọn ní láìpò nímọ̀dẹ ìyá sọ pálejò kì í ṣòbéèrè ọmọ ọ̀pọ̀lọ́ ti yan lójú ẹlẹ́gùsí ó ti mọ̀ pé wọn ò ní àwọn ìdákùnrin bí ọ̀dà. bó o ní kí ní rédèrèdè ti jẹ sí o. ọmọ mi ni àbàwọn ìyá rẹ̀ ní ń gbé lásán mú. ó ṣẹ̀ṣẹ̀ wò ó fi ojú jọ ni kò fi wà tán. mo gbà. bẹ́ẹ̀ni mo gbà. bí bẹ́ẹ̀ kọ́ ẹni tó mọ̀ jọ láàrẹ̀ wa. dákun. ó mọ̀ jọ láàrẹ̀ wa. dákun orí ayé dákun. tí n bá fojú rẹ rí ọba kàn dé nínú yòó. wọn bínú dákun. ẹ̀yin ẹ sọ sànù mi o ṣeun mo dúpẹ́ o. ẹ kọ́ lẹ́kọ̀ọ́ dáadáa o. ẹ má bínú ẹ dákun. ọmọ bí wọ́n ti ń bá gbàlagbà. mo dúpẹ́ o mo dúpẹ́ mo dúpẹ́ púpọ̀ o. 我你。